o ò tiẹ̀ fẹ́ rárá kí problem wọ̀nyí ó ṣẹlẹ̀ sí ọ nígbèsí ayé rẹ nǹkan ọ̀nà mẹ́tàlá tá à ń pè ní subúlù wùlẹ̀wẹ̀ kọ́ọ̀yà tí mínẹ̀lẹ̀ àyìnbí wákà ìfìyà tó dákun ìṣàrẹ̀lẹ̀ hásídì alẹ́lmàṣọ́dì ọ̀nà wo la gbà tí olójú òfin ní rí wa fi ṣe nǹkan àwọn tá à ń pè lólójú ni àwọn tí Yorùbá ń pè lájẹ́ tàkóso àwọn onílara àwọn yẹn là ń pè lálásàsí bí ẹni tí ń gọsí kọ̀rọ̀ sògùn bí ẹni tí ń gọsí kọ̀rọ̀ dáfá bí ẹni tí ń gọsí kọ̀rọ̀ lọ́sà tíra ọ̀kan náà gbogbo wọn tíra ti ń sá òtúmọ̀ bẹ́ẹ̀ ni eré ni bí ẹni tí ń gọsí kọ̀rọ̀ sá sáàmù ọ̀kan náà gbogbo wọn sáàmù ti ń ka òtúmọ̀ bẹ́ẹ̀ ni eré ni ìka ọ̀nà mẹ́tàlá ọ̀nà mẹ́tàlá tí mo fẹ́ kà yìí tí n bá láǹfààní àti kàtẹ́ ní gbọ́mi yé wípé ẹnìkan ọ̀ràn jùmọ̀ ẹnìkan sàṣì ọ ẹnìkan wà bàtì ẹ jẹ yọ kú ọba mi kò dúró kò ní jẹ ọkàn ọ àkọ́kọ́ náà òun ni pé wọ́n fúnra rẹ náà ọ máa ṣe ta'awudu billahi min sharril hasidi wa min sharril ayn ọ máa bẹ lọ́n pé kọ́lọ́hún fi sọ ẹ̀ sọ àkọ́kọ́ nù ni níbi aburú ojú àti aburú àwọn tí wọ́n ń sàsí ni tí ẹ bá lọ lè wo suratul falaq ọlọ́run bá nẹ́bí ń bẹ sọ̀rọ̀ pé kul a'udhu bi rabbil falaq eré ànẹ́bí sọ pé mo wá sọ́ra lọ́dọ̀ ọba tó níbi tí òòrùn ti ń yọ mo bẹ ọba àwọn kọ́ sọ mi min sharri ma níbi aburú gbogbo tọ́dá kọ́mọ́jọ́ kàn ànẹ́bí náà wá sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba kul a'udhu برب الفلق falaq min sharri ma khalaq wa min إذا ghasiqin idha waqab àti bí aburú àwò ń papà àrọ̀lẹ́ tán máa ń kó ńgbà tó bá fẹ́ lọ lè wọ̀ àsìkò táwọn èèyàn máa ń sa nǹkan tí máa ń jẹ́nu ntí a bá sa ńgbà wọn ni wọ́n ń pè ní bóòrùn wọ̀ ìgbà tí a bá ń sa burú ńgbà náà ọlọ́mọdé ọkàn mi wa min sharri nafathati fil uqad àti aburú àwọn tí wọ́n máa ń pọ̀fọ̀ sínú kókó tí wọ́n máa ta kókó tí wọ́n máa ń pọ̀fọ̀ àbáwọn tí wọ́n pọ̀fọ̀ sínú wo wa min sharri hasidin idha hasad àti ibi aburú àwọn tí wọ́n ń dẹ́gàn àwọn ńlára nígbà wọn bá ńlára ọlọ́run fún ẹ̀ lọ́rọ̀ níbi wa Muhammad ṣe ọwọ́ ní kí jìbìtì máa jíṣẹ́ fún ọwọ́ adijọ́ kan lọ ní ká níbi wa fíṣítì òun kọjá ibi tó kọjá sámà keje ó fíṣítì ọlọ́run bá nẹ́bí bá wà nísàlẹ̀ wọ́n ń bá a sọ̀rọ̀ láti sánmà yìí ń gbọ́ èyí tọ́lọ̀ ń bá bá sọ tí ò ní Jibrilu nù là ń pè ní alhadisul kudusi ètí Jibrilu bá jíṣẹ́ fún òun là ń pè lálùkùránì jójúmọ́ Jibrilu wà lọ́rẹ̀ ti jíṣẹ́ fún Jibrilu wà màláíkà Jibrilu wà léèyàn Jibrilu wà ní màláíkà ń wà léèyàn bíi tiwa tí ń bá nẹ́bí sọ̀rọ̀ ibadallah ntí òfin yọ̀ọ̀dà nàbí bí kọ́másá dọ́ àìsọ kò yọ̀ọ̀dà wa náà ẹni tó yẹ kọ́ sọ́kì òní ìdí àdúrà máa nàbí wa Muhammad ọlọ́run wa ní kul a'udhu ìwà nàbí sọ pé mo wà sọ́ra bi rabbil falak pẹ̀lú ọba tó níbi tó rùn ti yọ níbo ló ti ní kọ́ sọ́hun min sharri ma khalaq wa min sharri ghasikin idha waqab wa min sharri nabathati idha hasidin ìwọ ànábì ọgbọdọ tọrọ kí n sọ ọlọ́dọ̀ àwọn eléyìí ọlọ́run mà pa burú ni wọ́n aburú wọn ń ṣe ọlọ́run wá kọ́ ànábì lẹ́kọ̀ọ́ pé tọrọ kó wọn ọlọ́run ọ sọ ọ́ wọ́n lọ ní kànábì ọwọ́ sọ̀rọ̀ sí wọn lọ́wọ́ wọn ọ o ọ̀nà kan náà ọ̀nà mẹ́tàlá ṣíṣe yà gbé fún wa tipa òfin ní ká wa òun ni kọ́ ọ máa ṣàdúrà fi sọ ẹ̀ sọ tí ẹ bá lọ lè hadisi tí tó wa wá ó ní ṣáájú kí kúlù a'udhu bi rabbil falak kó tó ṣẹlẹ̀ àti kúlù a'udhu bi rabbin nas kí méjèèjì tó sọ̀kalẹ̀ àdínẹ́bì tí máa ń ṣàdúrà kọ́lọ́hún ọ̀sọ̀hún tẹ̀tẹ́lẹ̀ kó tó gbé bìrẹ́bì falaki wá sọ̀kalẹ̀ bìrẹ́bì nẹ́ẹ̀sì náà wá sọ̀kalẹ̀ nígbà tí falaki àti nẹ́ẹ̀sì wá sọ̀kalẹ̀ àdínẹ́bì wá pa àdúrà wọn ti ọwọ́ amójútó bìrẹ́bì falaki àti bìrẹ́bì nẹ́ẹ̀sì méjèèjì lọ́wọ́ fi rọ́pò àdúrà tí ọmọ pẹ̀lú bẹ́ẹ̀ tí ń gbọ́ mi yìí má jẹ́ kọ́wọ́ tẹ ọkọ̀ tó máa wá sókè tètè mójútàdúrà kọ́lọ́hún ṣe kíni kọ́lọ́hún ọ̀sọ̀ ìtumẹ̀ ni pé kúl àwùdù bí rọ̀bì falak àti kúl àwùdù bí rọ̀bì nas kò gbọ́dọ̀ já lẹ́nu ẹni tá a bá pè ní kíni nítorí kípa má ṣe kíni ipa oṣù ipa àjẹ èyí tí ó fi wá sọ tó fi máa lọ sóògùn tí babaláwo máa gbowó lọ́wọ́ rẹ̀ táwọn aláàfọ́ máa fún ọ lọ́sẹ̀ táwọn pásítọ̀ máa dàmílẹ̀ ọ lérí kúkú mójútó àyà tọ́lọ́ ṣe kíni tó sọ̀kalẹ̀ tó ní kànábì náà máa fi wá ìṣọ́ra mélòó mo ní mo fẹ́ kà òdì mi ní abẹ́ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ayélujára yìí a nítorí pé wọ́n ràn jú mọ́ mi àbí ká torí pé wọ́n sàsí mi ká má wàá wo aṣọ mọ́ àbí ká má gùn mọ́tò mọ́ àbí ká má kọ́lé mọ́ bọ́lọ̀ ń bá dẹ̀ ti kẹ́yàn tó bẹ́ẹ̀ lasọ tí ó wọ̀ náà rí bọ́lọ̀ ń bá ti kẹ́yàn tó bẹ́ẹ̀ ni mọ́tò rẹ̀ sábà rí bọ́lọ̀ ń bá ti kẹ́yàn tó ilé tí ó kọ́ bẹ́ẹ̀ ni ó sábà rí báwo àkántí ń dé fìlà aró eléyìí tá a bá yọ owó ẹ̀ tó lè mọ́jú two thousand lọ bẹ́ẹ̀ làwọn nǹkan ń dé fìlà tá a bá wò tó pé twenty five thousand naira ni a sì kì í tiwa bó ti mọ́ láfi dé yìí. azìkì tiẹ̀ bó ti mọ́ ló fi tí bí nàìjíríà ti burú tó yìí bí èèyàn kó five hundred thousand naira lọ́wọ́ yóò ra mọ́tò tí ó máa lọ lọ́rin tí ó máa bọ̀ tí ó máa lọ kàmẹ́ tí ó máa bọ̀ àṣẹrẹ́ tí ó máa ra oní fifty naira báàsì kì ti mọ láàfin rún five hundred thousand báàsì kì í ti tó ní fi ní five hundred naira mùsùlùmí ni ọ ọba mi lè ọ kó ṣe pé nu sáfù àwọn tó sáfù àwọn tí wọ́n máa lo ntọ́wà expensive ni tọ́ba mi ó tòwọ́ sí inú wọn bọ́ọ̀lù ọ̀fẹ́ ra kékeré gan àwọn tí wọ́n ta òde wa bá ọ ipò tó wà gan fìlà ńlá ló dé mọ́tò ńlá lọ wọ̀ ilé ńlá lọ kọ́ aṣọ rẹ àwòtúnwò ni bàtà rẹ àwòtúnwò ni so sì ní tiẹ̀ tó ń kó kéré òun náà lọ́dọ̀ ẹnìkan kò rírú ẹ̀ náà wọ̀ tóun náà tó máa wò pé a ah, kémi náà tiẹ̀ ríru ti ṣé ẹ láwọn táwọn wọ̀ ti ń dà yìí ogun ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ dá yín kẹ́ gbọ́ mi dáadáa o ti ń jọ ẹlòmíì lójú yìí àwọn lẹ́tà ń kọ́ ti ń kún ẹlòmíì lójú yìí àwọn aṣọ tá à ń wọ̀ ti ń kún ẹlòmíì lójú yìí àwọn aago ọwọ́ wa bẹ́ẹ̀ lòmíì bá ti rí i bí wọ́n ti rí ní tálíkà tó tó wọ́n ní pé tálíkà ni olóbi ṣe lọ́dọ̀ tiẹ̀ ni pé ha ọmọ tó ti dáa fún un ó tún pààrọ̀ aṣọ ó tún ti ra bàtà míì ó tún ra gò mí sórí bí tí ń wí hun nínú ọkàn rẹ̀ tí ẹ bá sẹni rí kí orí ọwọ́ rẹ̀ ń kọ́ jábọ́ kọ́ má jẹ́ tiẹ̀ kọ́ má jẹ́ tòun àbí bẹ́ẹ̀ kọ́ kó burú fún ọ kọ́ wa dáa fún òun àbí bẹ́ẹ̀ kọ́ ká tiẹ̀ jọ wà bákan náà kọ́ má dáa fún gbogbo wa ló fi jásí pé bọ́ọ̀ bá ti wọ́n tọ́ da ẹgbọ́n mi yé dáadáa àbọ̀ lọ ago tó dáa àbọ̀ bàtà tó dáa tẹ́nìkan bá wá ní à àbọ̀ abdulmumin aṣọ yìí mà dáa ẹsẹ̀ kẹrẹ̀ lọ́gbọ́dọ̀ kí ẹ̀ kí mo ló ṣe ó kí ẹ̀ kí ló fi kí ẹ̀ ọ̀rọ̀ pé ẹ sọ pé masha allah tọ́ba ti lè ní masha allah ọ̀sá burú tó bẹ́ẹ̀ ṣe tí ó jẹ mọ́ ní tó fi kí ẹ̀ ní pé ẹ sọ pé kí ni masha allah ah ẹ máa kú náà wọ mọ́tò yìí ẹ pé masha allah ah mo mọ̀ láìkí aago yìí ẹ pé masha allah ah bàtà yìí mà fáyín kẹ ẹ pé masha allah tó níbi tí ń wí òun ntọ́ wà nù ọkàn rẹ̀ tí fi ń wí ọ̀ma ntọ́ba wa rí ọ wà nù ọkàn rẹ̀ tọ́ba tẹ̀lé sọ gbọ́dọ̀ ń aburú yẹn ò lè sẹ́mọ́ aburú yẹn ò lè sẹ́mọ́ lóbi jáde gbogbo ẹni tí máa àdìmáyà kan tọ́ba ti àdìmáyà ẹ̀ fún ọ ní tó fi lè wí pé sọ pé báwa náà báwa jẹ ẹni tó lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tàbá fẹ́ àdìmáyà nǹkan fún yàn kó lè mọ̀ fáà ti ṣètè tá a wọn a fi kọ́ bàjẹ́ fóun ní tá a ní pé a masha allah ẹ kú náwó mọ́tò yìí masha allah mo mọ̀ láìkí aago yìí masha allah ẹ kú náwó lé yìí masha allah mo láìkí bàtà tẹ̀ wọ́n masha allah ẹ kú náwó ọmọ masha allah gbọ́dọ̀ ṣe kí ni tí masha allah bá ti ṣáájú kọ̀ sá burú kan tó fẹ́ tọ̀dọ̀ ẹni tó wíwá mọ́ amẹ́ni tí ń wí tí ò ṣe mọ́ṣáláà ó wí ni o ó tó pé pé alájẹ wa ẹ sọ pé mọ́ṣáláà ó níjọ́ lọ ó níjọ́ lọ àwọn àkànjọ́ kan wọ́n dáko oko wọn odidi ìlú ni oko yẹn ṣe gbẹdẹmukẹ́ ó dá púpọ̀ àmọ́ àwọn ọ̀sọ́ pé mọ́ṣáláà oko náà jóná ni ọlọ́ọ̀ni wọ̀láwọ̀lá ìsìdàkálítà jannataka. taka قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا كان يطوى ونوكو يبقى ما شاء الله okò yẹn bá ti jóná mọ́ṣáláwù la fi dènà aburú fún gbogbo táburú bá fẹ́ ṣẹlẹ̀ sí lómi já sí pé gbólóhùn mọ́ṣáláà lẹ́yìn bá ti ń admire rẹ̀ ó tètè kíbọ̀ ní bí wọn náà bá wá admire yẹn tó sùn wípé sábúrú lẹ́mí rẹ sẹ́ni tó fẹ́ sọ kókó oríire àfi kó o fi gbólóhùn mọ́ṣáláhù sí i gbólóhùn téèyàn máa wí bẹ́ẹ̀ méjì ni mọ́ṣáláhù lè tọ́ gbajúmọ̀ jù èyí tó tó tẹ̀lé ni ẹ sọ pé Allahumma barik fihi wala tadurrahu ẹ sọ pé Allahumma ẹwì jẹ́ máa barik fihi wala tadurrahu gbólóhùn tá a tún máa wí tá a wí fún nǹkan tó dáa tí òfin ní bàjẹ́ yá ẹ kú náwó mọ́tò yìí allahumma barik fiha wala tadurra ẹ kú náwó léyìí allahumma barik fiha wala tadurra ẹ kú náwó bàtà yìí allahumma barik fiha wala tadurra ẹ kú náwó asọ́tẹ̀ wọ̀ yìí allahumma barik fihi wala tadurra àbí kí n máa ṣá allah èyíkéyìí tí wọn bá wí nínú méjèèjì sunna ọ̀rọ̀ di mélòó ó di méjì nínú nǹkan mẹ́tàlá tí ẹ bá lọ lè wo àdìsí tí anẹ́sẹ̀ wọn málìkì gbà wá anẹ́sẹ̀ wọn málìkì ń sọ fún wa pé ní ọ̀gá wo òjíṣẹ́ ńlá nẹ́bí wa Muhammad ọ̀là nẹ́bí ń sọ pé ní mara aṣẹ́ à ẹni tó bá rí nǹkan kan fa àjẹbẹ̀wò tí kìíní yẹn wá kún ní ojú fakọ́ọ̀lù tó sọ pé masha Allahu la quwwata illa billah masha allahu la quwwata illa billah sẹ́yìn bóyá tuntun ju dẹ̀kan lọ masha allah lẹ́wọ́ dẹ̀kan nínú riwaaye nínú ẹgbẹ̀ wáyé la quwwata illa billah yìí wà ní masha allahu la quwwata illa billah anabi ni lamu yẹ dúró ra o kíní yẹn ò ní bàjẹ́ ara ò ní nínú tó ní kíní yẹn kíní yẹn ò ní bàjẹ́ mi di méjì ẹlẹ́kẹta tí èèyàn fi ṣẹ́gun ẹni tí ń ba tèèyàn jẹ́ àbẹ́yàn ọ̀fẹ́ kábúrú tí ń ṣe ó ṣe kíni ọ̀dọ́dọ̀ ọ̀hún sórí ó ti mọ̀ ọ́n palasa sí ni ẹ máa gbọ́ mi mo ti sọ méjì ẹlẹ́kẹta ni ó ti mọ̀ ọ́n palasa sí ni ọ̀dẹ̀ ti mọ̀ ọ́n gbogbo agbolé ti mọ̀ pé ìyá yìí o ìyá jẹ́ ni. gbogbo yẹn ti mọ̀ pé bàbá yìí o ìsàtìrà mi yẹn ni àyẹn ti mọ̀ pé pásítọ̀ yìí o ìbà tèèyàn jẹ́ ni nínú ọgbọ́n tí sẹ̀rí àkọ́ wa pé ká fi báru wọn lò ní pé asọ́bùrù alàlẹ́ àìní wà á dàmú tààrùdì láhù àwọn ìdá sórí bó o ti lọ́la burú ọ́ fi ilẹ̀ sáyé rẹ̀ kí mo lẹ́sẹ̀ wọ́n ti sọ fún yín pé àjẹ́ ni ẹ fílẹ̀ sáyé rẹ̀ kọ́ wá ní sámú ìwọ àti ẹlẹ́jọ́ máa duwájú ìtapọ̀ fẹ́ gbọ́jà tí wọ́n ti sọ fún ni fílẹ̀ mọ́tọ́ jẹ́ ọgbọ́jà rẹ̀ lẹ̀ wọ́n ti sọ fún gbogbo ewé tó kójọ ohun àgbo kínkí ní tèèyàn sọ pé òun fẹ́ bí gangan ádámù tá a rò lè láwù mọ́kọ lù ú orí tó bá kọ́ lálá burú tó bá dòpọ̀ ọlọ́mú dáadáa tó bá sí aburú ọwọ́ lè tẹ̀ ọ́ bí ìbá ṣe pé wọn náà dòpọ̀ ọlọ́mú dáadáa àmọ́ òdòpọ̀ ọlọ́mú oníwà àti ẹ̀ kò sí àbá tiẹ̀ jẹ́ asọ́bùrù alàlẹ́ ààyìn ó ṣe sùúrù fẹ́ni tó lájẹ́ lánìí wà ádámù tá a rò lè láwù áwù ìdáwù o ní àtàkì rẹ̀ o sì ní saburú sí i kọ́ wa ni wọ́n ti lájẹ ni à ń nà níjọ́ kan gáràjì ẹ̀ nà ẹ bá sì nà èèmọ̀ téèyàn fojú ẹni tó nà àjẹ́ hàn yóò fojú yín hàn. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ìní dákọ̀ agboolé òun nílọrin gbogbo ọmọ kéékèèké máa wá kú àwọn àgbàlagbà náà ń kú ikú pọ̀ lágboolé ẹnu wa kò pé ìyá alágbájá lọ́lọ́run fi sẹ́yìn rántí tí ń pa àwọn èèyàn lágboolé gbogbo èèyàn mọ̀ pàjẹ́ nìyá wọn á lọ fi ẹjọ́ rẹ̀ sun ọba àjẹ́ ẹni tí ń pè ní abdulkadir abdulkadir wa ni wọ́n lọ pè ìyá wa ìyá wa dé irú àwọn ìyá yẹn ni wọ́n ń pè ní àṣàjẹ́ mọ̀sẹ́ kọ̀sẹ́ wọ́n sì bí pé ìyá wọ́n ní wọ́n lọ́ọ́ ranjú mọ́ àwọn ọmọ ó ní bẹ́ẹ̀ ni ìwọ lọ ń ṣe bá bàbá kan ó ní bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ tí wàá rí ọlọ́run ló bùn mí ọlọ́run ló bùn mí ọba sì ní bó o ti ń ṣe ó ṣe lójú mi kí n rí ó ṣe lójú mi kí n rí ó ní kí wọ́n yóò wọ́n ṣe mọ́nà ọba níbo ló ti ṣe ó ní kí wọ́n lọ gbèsùn kan tó bá tóbi dáadáa wá nulẹ̀ wọ́n sì gbèsùn tóbi dé wọ́n sì gbé kalẹ̀ báyìí ìyá sì ń wosun ń wosun ń wosun ń wosun ń gbowó ọ̀tọ̀ lórí tọ́ ẹ lọ gbèsùn padà nígbà tí wọ́n pè iṣu yẹn padà gbogbo tí ń jẹ́ so sí nínú ẹ̀ mọ́ kòlòfó lásán ló dó bí iṣu ọwọ́ ní báwọn bá ranjú mọ́ èèyàn báwọn ó ti ranjú mọ́ tí gbogbo òfun rẹ̀ ọ̀tá àtẹ̀dọ̀ àti gbogbo ẹ̀ tí ò ní sí nǹkan káfẹ́ mọ́tẹ́mi eré ìbọ tó fẹ́ kòlòfó lásán kò fún ọmọ lẹ́yìn bá wa sọ fún wa pé ẹ̀yin aránú lé ẹ̀gbọ́n irú àwọn yaba yà á tọ́jú wọn ni a máa ń wá jíjẹ múmu fún wọn a sì máa fi wọn ṣèyá àgbà ní òun lẹ́sìn máa dọ́mọjọ fún tí ọmọ tọ́jú ó ní ìwọlọgbọ́n ọlọ́njẹ́ mi rí ogun ọba wa ìyẹn faláburú sí ààyè ẹni o ní tọ́mbi tó bá kalẹ̀ sí ó sì ní máa halẹ̀ máa ó ní máa kọ́ ti pè ọ́ léèyàn bú èmi náà wà á hàn lè fi ilẹ̀ ọlọ́run ló lè mà lọ́dọ̀ tí hàn yàn ìwọ̀kọ́ hàn lè mà ẹ láti lágbóyè ẹsìn dáadáa ẹsìn láti lágbóyè ó di mélòó tí mo sọ ẹlẹ́ẹ̀kẹrin al-ihsan ila man urifat isabatuhu bil ayn ka ihsan al-ghaniyi ila al-fakhir al-mustashrif lima fi yadi al-ghaniyi sẹ́ẹ̀rí tí ó pa ìfi káàyàn ẹlẹ́ẹ̀kẹrin ti kà fún yín àwọn èèyàn kan bẹ́ẹ̀ láwùjọ tó kílíà pé ipa ti ka ilé yìí ọwọ́ ti tẹ̀ ẹ́ ipa ti ka ọwọ́ ti tẹ̀ ẹ́ ó ti wá dẹni tó ní bùkátà níbi tó ọmọ aráyé sùn dé lábẹ́ kádàrá rẹ̀ lápèjúwe ó ti lówó rí ó ti wá dolòsì kò sí nǹkan kan mọ́ ó ti ní gbajúmọ̀ rí ìràwọ̀ ti wọ́ mi. ó ti gun mọ́tò darí rí kò rówó ọ̀kadà sẹ́gun tó bá bọ́ọ̀lì lé ọ̀kadà yọ bẹ́ẹ̀ tó kílé àsìkádùn pé ayé eléyìí ṣe kí ni ó ti bàjẹ́ tó o bá fẹ́ káyé tiẹ̀ náà bàjẹ́ irú ẹni ayé ẹ bàjẹ́ bá wọn máa ràn án lọ́wọ́ bá nídìí owó bùn bá yún bá mú níjọ ara bá ní tó ní tó lè múnira kú òfun ó sì fún ọmọ rẹ ni tí àdẹ́wò bá bá lọ́wọ́ níjọ́ tó o bá ń ṣe báwọn fún ọlọ́run ọ̀wá dúró tì wọ́n náà dá aburú kan ò ní ṣe wọ́n náà ó di mélòó tí mo kà ó di mélòó ẹlẹ́ẹ̀karùn-ún tí ò ní jẹ́ ká burú ọkàn ọ́ sátírù mà yúkúṣà àléhìí al-isabatu bil-ayn sórí nítorí ọmọ pé tí ọmọ aráyé bá rí léyìí ẹ̀mí tí ó lè yọ̀ǹda rẹ̀ ó kéré àwọn orí ńláńlá tó ẹgbẹ́ tó bá yan ọmọ aráyé báyìí ẹ̀mí tí ó yọ̀ǹda rẹ̀ yóò kéré irú orí bẹ́ẹ̀ àpò lásìrí ọmọ rẹ̀ tí wọ́n bá ṣèdánwò ní skul tí ń lọ kí wọ́n lọ mọ́ mi bó wá ọmọ rẹ̀ ní ṣe fọ́sìtì tọ́ba kéwú fọ́sìtì ni bọ́kàwé fọ́sìtì ni ẹ wá jòkó mọ̀lẹ́bí tí o gba ọmọ yòókù fún ìlọ́wọ́ ni a ah, saka yìí nìsín kò síbi tí ó ti ṣèdánwò kọ́dà ọ̀ya ẹ̀ka àwọn ọmọjọ́ yẹn máa ṣe fún akáàdì nìsín ó ti bá tọmọ yẹn jẹ́ ẹ̀ orí ńlá tọ́lọ̀ ń ṣe fún ọlọ́mọ ni o ò sì fẹ́ kọ́ wa burú tẹ̀ ọ́ lérí ọmọ òun mọ̀ polú ẹ̀ mọ̀ polú ẹ̀ gbogbo orí tẹ̀ bá fẹ́ kọ́ bàjẹ́ àyè polú ẹ̀ àyè polú ẹ̀ yẹn bò ní àṣírí mi yorùbá náà ti pòwe fún yín wọ́n níbi sọ ẹni bàtà adọwọ́ bò ní orí kí ẹ má ṣe sùn yẹn ṣekúṣe kí ẹ má ṣe ní ṣekúṣe torí sábà pé ó lè máa yọ lẹ́nu kó rò pé súnà kí n sọ ọ̀rọ̀ súnà ní bọ́ sọ Usman ọmọ afan ọdí Allah ta'ala ni o ń kọjá lọ níjọ́ kan nígbà tí ń kọjá lọ ó wá rí ọmọ èké kan ọkùnrin ni ọmọ yẹn wá yá yóò fáyín gan Usman ọmọ afan ni dúró báyìí ó láwọn wo ọmọ yìí wọn ni lágbájá ó ní ẹ lọ pè ìyá rẹ àti bàbá rẹ wá fún mi nígbà wọn pè dé kí ló wí fún wọn ó ní the simon ṣe wíìdù ó ní ẹ kàn kan dúdú kọ̀ọ̀kan sí lójú sẹ́mà ọmọ yẹn yá yìí ojú ẹ clean ó fáyín gan ọmọ fún un ní ẹ kàn kan sí lójú ẹ kàn kan sí lójú kí ló dé sẹ́ǹgbẹ́ tí wọ́n bá kán dúdú yẹn sí yóò di ẹwà rẹ̀ wọ́n kan dúró kan síbi wọ́n kan kan síbi wọ́n á fi ilẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn ní rínà rí ẹwà mọ́sẹ̀ kí ni Usman fẹ́ fi dúdú ń dáàbò bo ẹwà ọmọ òun torí kójúmọ̀ lè bá wọ́lá ló fi jásí pé tó bá ní tó bá tó nǹkan tá yóò torí ẹ̀ lára rẹ̀ tó wọ́n mọ̀ pé ha ha ha ìwọ ló ṣe kí ni dáwọ́ bò ètí ìgbà físà ó fìlì fọ́ọ̀mù lórí yìí íńtánẹ́ẹ̀tì ó ti ń kígbe kó ń lọ amẹ́ríkà wọn ìgbà ọ sí yunifásitì wọlá náà ti fẹ́ parí bí i wọ́n ń sàdìmíṣà lọ́wọ́ èè wọlé onímọ̀ ti wá UNILAG ọ̀ ń bọ́ mọ́ sọ̀rọ̀ kè ìgbà fún ọ olóògbé náà fẹ́ níyàwó náà sì mo ti parẹ́rọ̀ ìyàwó mi ọ̀ránṣẹ́ sí mọ́tò wọn ìgbé dé òun pariwo gbígbé à 2015 2019 là ń lò báyìí nísìnyí bóde gan ó jọ ọmọ dọ̀tí lẹ́ẹ̀kọ̀ kan kí wọ́n fi fojú sí mọ́tò rẹ ní ara gbogbo tó bá jóore ọmọ dáwọ́ bò ní bí Usman ibn Affan ti sọ fún wọn pé kí wọ́n kàn kan sí torí kó lè rìdíùsì lójú àwọn tí ó tójú bọ̀ la àwọn tàbí ìmọ̀ gbogbo tí bá jóore yẹn ń dáwọ́ bò ni àfi tó bá dépò tí ò sí dáwọ́ bò mọ́ kó tó dépò náà ìwọ náà wà múra ó múra ó múra ó múra ẹlẹ́kẹ̀fà nípa ìfi káàyè sọ́ra aláburú tó ti mọ̀ báláburú ni ó ti mọ̀ bàjẹ́ ni ó ti mọ̀ kóso ni wọ́n ti jẹ́ ó yí àfa alásàsì burúkú sọ aláburú ti ń ṣe wọn ọkọ ìwọ máa ṣe dáadáa sí ọmọ ṣe dáadáa sí a ah, mama mo ní mo kí ni ìwà fún yín àfa ọ̀gẹ̀dẹ̀ tí mo rà wálé ẹ ti mọ̀ káláburú ni mo dáadáa sí sórí ọ̀nà tó bá ń ṣe sí níjọ́ tí ọba ṣaburú sí ọ dáadáa àwọn ní ọba jà lóbi jásí pé yorùbá náà máa sọ pé ó jẹ epo mi ó jẹ yọ mi gbogbo ẹni tí bá tí bá ṣe dáadáa fún yàn láyé bẹ́ẹ̀ ni tí ń ṣe dáadáa kó má fẹ́ sábúrú sí kò lè ṣe yọ àyàfẹ́ rí ara ẹ̀ ó di mélòó ẹlẹ́ẹ̀kejì ẹnu kan mẹ́tàlá sẹ́rẹ̀ ń tí ọ̀wá fẹ́ kí pọ́ káwọn láyé pọ́ ọ̀fẹ́ kí bóso ká ọ ọ̀fẹ́ kí pàjọ ká ọ ọ̀fẹ́ pé mèrè ó ká ọ̀ máa bí ya bùkátà àwọn bẹ́ẹ̀ bá sunkún bá ó bì í àbùkátà rẹ̀ fìsírí wàl alẹ̀ ní kọ̀rọ̀ ọmọ ṣe gbàgbọ́ ọmọ ṣe gbogbo ẹni tí bá bí àbùkátà láyé ọwọ́ aláburú ètẹ̀ gbogbo ẹni tí bá bí àbùkátà láyé ọwọ́ aláburú ètẹ̀ inú ọ̀nà tí èèyàn gbà jagun tí ṣẹ́gun láyé òun ni kò lè tọrẹ àwọn sàgbákò ọlọ́rẹ̀ kọfà àwọn sàgbákò ẹni tí tọrẹ kọfà gbogbo ẹni tí bá tọrẹ láyé tí ó fi kó lérí ilẹ̀ kò ní yẹ̀yẹ́ àṣírí yóò sì ní tù ọba mi ọmọ bó láṣírí torí pé tọrẹ nínú ẹni tí sàbúrú tí ọ̀pá mọ́ tó yẹ kó lè jìnnà wọn gan aburú nípìnlẹ̀ rẹ̀ òṣèlú ni o bó ló ṣèlú bá dà ọ yóò ló ṣèlú náà ni kẹjọ sọ̀rọ̀ kébi tá a fi sí nìyí kó ṣe nǹkan mímú ẹ kó mẹ́yìn ni a òṣèlú ni kò ní í gbà kóun dalẹ̀ ẹ sì mọ̀ ń bẹ fọ́dalẹ̀ àtọkùnrin àtobìnrin tí wọn bá bẹ̀rẹ̀ lọ́nà tí wọn kóra wọn kì í bí wọn bá bára wọn sùn náà òṣèlú náà ni ó ní ọmọkọ́ lọ́kọ́ lé kílọ̀ wọn ń bí táwọn náà níyàwó lé ni táwọn jọ sùn wọn jọ owó lé wọ́ọ́rán o bẹ́ẹ̀ ni kí wọn yíwò yẹn táwọn bẹ̀rẹ̀ sí tẹ̀ka nísìnyí ìgbẹ́ náà olóṣèlú tó fi ó ti tẹ̀ka wá láti lé wọ́n ti tẹ̀ka síbi tí wọ́n ti kó wọ́n ti tẹ̀ ó ti kú ọ̀rẹ́ wọ́n sì máa tan aráàlú pé kàtẹ́ tẹ̀ náà lára náà sí o wọ́n jàmbá ọlọ́run wọ́n jàmbá àdúgbò wọ́n jàmbá ẹgbẹ́ yòókù àmọ́ bí wọ́n ti ń ṣètò ẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe wọ́n máa ń ní ìwà kan tí wọ́n fi máa ìwà tí wọ́n wù yẹn ni wọ́n fi ń gbà yìí wọ́n máa tọrẹ ọrẹ tí wọ́n ń ta àwọn ọmọ aráyè òyìnbá fún wọn ọlọ́run kò dùn tọrẹ òun pẹ̀lú wọn wọn ò níyì lápọ́nlé wọn lè jìyà jọ àríkìyàmà yọ sí yẹn ládé dúgbò ń bàdàn nínú ìjọba kan tí wọ́n tẹ̀ ní gbogbo kọ̀ǹpútà kù ni wọ́n bá ní ilé rẹ̀ wọ́n lè bá ilé ẹnìkan kọ́mọ́ kú sẹ́wọ̀n wọ́n fi ilé rẹ̀ ẹ bá sì délé ẹ̀ àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ wọ́n ń jẹun bẹ̀ náà àwọn èèyàn ń bá bùkátà wáyé ṣe kí ni bí yẹn náà bá ti gbowó lọ́sẹ̀ ló bá ti gbowó kalẹ̀ onídìrídé tí ó ti tọ́ba ti darí èkó báyìí wọ́n láwọn ń lọlé lókè òun ló gbé ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀ lè náwó mi tán ẹ̀yin dẹ́ máa bọ̀ bí ọba sì jẹun bó ti sàràkí tó òun àtàwọn tálíkàjọ jẹun ó gbóúnjẹ rẹ̀ ọgbó tálíkà tọ́ bá wà mẹ́tòlé tọwọ́ bọ̀ wọ́n jọ máa jẹ náà ni bí sì ti hàn owó ní ọmọ ahá rẹ̀ sí ní ọmọ ahá sọ àwọn afáà ń bẹ tí wọ́n ti mọ̀ pé àbí kí sàràkí ó kú nìkan làwọn ò ní paléyà ní ti bẹ̀rẹ̀ sí fún wọn léyàwó fún wọn bẹ́ẹ̀ tẹlomi lélógójì ọdún tẹlomi lélọ́gbọ̀n ọdún mọ̀ pé wọ́n paléyà sàràkísà ń bẹ láyé wọ́n paléyà bẹ́ẹ̀ làwọn ìyá tí wọ́n ra sọ ọdún fún bẹ́ẹ̀ làwọn tí wọ́n ra ń jẹ ọdún fún sàràkí yẹn wá gba yìí bẹ́ẹ̀ tó fi lọ dé bọ́lọ̀ lọ gbogbo ọ̀rọ̀ aburú tó lóṣèlú ṣe làwọn táwọn yìí náà kó ti ṣe kó wọ́n ṣe gbogbo ẹ̀rọ Tinubu nù lẹ́kọ̀ọ́ òun náà tẹ́tí sìn wọn ò mọ rí wọn ò dọ́dọ̀ ẹ̀ rí sàlámàlẹ́kùn ọ̀pẹ̀mẹ́rẹ̀ kọ́ rí àmọ́ àwọn tó máa ń sọ pé àfàìdé bẹ́ẹ̀ láì rẹ́ ní jáde gbogbo àwọn tó máa ń sọ pé àfàìdé bẹ́ẹ̀ láì rẹ́ ní jáde ìbádàlá ẹ máa lọ lè tọrẹ tẹ́ ẹ bá ń tọrẹ ọwọ́ àṣàṣì ò lè tẹ̀yìn ọwọ́ oṣù ò lè tẹ̀yìn àjẹ́ ò lè tẹ̀yìn èmi ò lè tẹ̀yìn tọrọ lọ́wọ́ ọba mi ọba àlékè ọlá yóò sọ rẹ títa tó táwọn yóò sọ ọdọmọ ogun tí ọmọ tẹ̀lé ọkà àti báyìí ó di mélòó tí mo kà ẹ́ ẹlẹ́gẹ̀jọ nínú tí aburú ọwọ́ aburú èfi tẹ̀yàn alásàsí lè sàsàsí ológun lè sògùn òun ni pé kó bẹ̀rù ọlọ́run kí là ń pè ń bẹ̀rù ọlọ́run gbogbo àṣẹ tọ́lọ́run bá pa ọ́ ó ṣe bọ́lọ́run ti pa ọ́ ìtọ́lọ̀ ń bá ní ọmọ ìdébẹ̀ òní segin ní onídébẹ̀ o ẹlọ́run náà Al-Qur'an ọba mi ní wọ̀nyí ń tẹ́sùbìrú bẹ́ẹ̀ bá ṣe sùúrù wà tẹ́tẹ̀kú tẹ́ bẹ̀rù ọlọ́run la yadurrukum kayduhum shay'a gbogbo àṣàṣì tẹ́ bá ṣàṣì kò lè lọ́dọ̀ yìí láàyè dúró kún kẹ́hìndò hóm ṣẹ̀yà gbogbo ète wọn pátá kò lè níyìn la wà ń tẹ́síbì nù tẹ́ bá ṣe sùúrù wọ́n tẹ̀ tẹ́kù tẹ́ bẹ̀rù ọlọ́run láàyè dúró kún kẹ́hìndò hóm ṣẹ̀yà gbogbo ète tí wọn bá rí wọn dá kò lè níyìn la ìbádàlá èyí tí wọn fẹ́ sọ yìí àwọn àfa lọ́kàn jù àwọn àfa lọ́rọ̀ mi tí wọn fẹ́ sọ yìí àwọn àfa lọ́kàn jù ń bẹ́nu àwọn àfa tọ́lọ́run ọba gbé báyìí sókè sánmà ọlọ́run fi sókè sánmà báyìí ẹsẹ̀ lọ́sẹ̀ tó fi dẹni tó jábọ̀ lẹ́lẹ̀ nígbà tí ó bẹ̀rù ọlọ́run ọba mọ́ kálẹ̀dí àtẹ̀yìnáwó ayatina fasalaka minha àwọn kan bẹ tọ́lọ́run ọba bùn nímọ̀lẹ́ tó bùn dáadáa tọ́lọ́run tan ìràwọ̀ wọn torí péjọ tí wọ́n ń sin lọ́hùn bó ti yẹ wọ́n sin lọ́hùn wọ́n wà nípò yẹn nígbà tó yẹ wọ́n bára wọn sálẹ̀ kí ló fà ẹsẹ̀ ní. sórí tó o bá ń sin lọ́hùn tí wákàtí márùn balance tó o ṣe sìnà tó o mutí tó o jalè o ní opportunity kan tó o mọ̀ opportunity kí wọ́n sàṣì ọkọ mọ̀ wọ́n ti wà lára rẹ̀ ọ̀mọ ni ẹni tí ń kírun déédéé àwẹ̀ ń lọ sàkà ń lọ kò mutí kò ṣe sìnà kò jalè kò mú kàmákan sórí gbogbo tó ń ṣe ń bàbá ńlá mọ́dárí kan tó tó sí níjọ́ ọba ti kán lu ẹsẹ̀ wọ́n sì kára rẹ̀ ọwọ́ wa tẹ̀ wọ́n níjọ́ tó ọba ti kán lu ẹsẹ̀ wọ́n sì kíni wọ́n kà sọ̀hún kò lára rẹ̀ torí bẹ̀rù ọlọ́run ló jogun ìsọ̀hún sí ọ ní níjọ́ tó ọba ti bẹ̀rẹ̀ sí kọlọ́gba ọlọ́run ìsọ́tọ̀ wà lára rẹ̀ wọ́n ka àṣà tí wọ́n ń sàṣeyọ́ tẹ̀tẹ̀lẹ̀ ọwọ́ wa ṣe kíni ẹ̀wẹ̀ lọ ọlọ́run o à ń tójú bọ́lé ológun máa yẹ fáwò máa so oògùn máa gúnṣẹ́ wọn ìwé mọ́dàrí kan ìyọnu ayé nǹkan nǹkan kò sọ̀rọ̀ ń bẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀ ibi ọ̀rọ̀ wà ní kò bẹ̀rù ọlọ́run ọlọ́run ní wà ń tásìbìrú tẹ́ ẹ bá ṣe sùúrù wọ́tẹ̀ tẹ́kù tẹ́ ẹ bẹ̀rù ọlọ́run láàyè dúrùkún kéèdùn ṣe à gbogbo ète tí a bá dá pátá bó ti lè wò kọ́pọ̀ tó kò lè kàn yín kò lè níyìn la ó di mélòó jẹ̀mọ́ ẹlẹ́kẹ̀sán asọ́bùrọ̀ àlà àdúwìhí wàá lá yòkọ̀tìlà wọ́là yẹ̀ṣùkú wọ́là yòhádìsí nọ́fṣà òbí àdáwò aslan sẹ́rẹ́ni tí ò ní ẹni tí ó bá jẹ́ ni tọ́rọ tí ọ̀fẹ́ kí àṣàṣì mú un sórí ọ̀tá rẹ tí tí ń ṣàṣì ọ̀ ṣe sùúrù sọ̀rọ̀ pé bínú sí ọ̀ ń ṣàṣì ọ̀ ń bínú sí ọ̀ ń ranjú mọ́ ọ̀ ń bínú sí ọ̀ ń táwọ̀ tíra sí ọ̀ ń táwọ̀ àṣàṣì sí ọ̀ ìwọ ṣe sùúrù má bàjá má rojú ẹ̀fẹ́ nìkan sì má pariwo ẹ̀ jáde mọ̀ pé lágbájá ń ṣe mí ò nídìí ẹ̀ mọ̀ pé lágbájá ń sàṣì mi ò nídìí ẹ̀ mọ̀ pé lágbájá ń ránjú mi ò nídìí ẹ̀ ìtò nídìí ọ̀tọ̀ ni sórí kọ́ máa rojọ́ kí kọ́ máa pé wọ́n ń sàṣì ọ kọ́ máa pé nìkan ń pè rí rẹ níbi kọ́ máa dákọ̀ pé lágbájá sàṣì mi làkàṣègbè sàṣì mi sórí kọ́ máa dákọ̀ ẹ̀hún ní dáadáa rẹ kọ́ máa dákọ̀ ẹ̀hún bí ìgbà tó ń fún ní agbára ni ẹlẹ́kẹ̀sán nù ìjọba jẹ́kẹ̀wá òun ni tó nídìí tó o bá ti rojọ́ tiẹ̀ kí tó o rí tiẹ̀ rò ètò onídìí ní àtàwákùlù alàlọ́hì subhanahu ẹlẹ́ẹ̀kẹwàá nù agbára lọ́lọ́hùn tá a bá ní kéèyàn agbára lọ́lọ́hùn sórí lágbájá ń sàsí mi èmi náà ń ṣe má darí kan má darí kan lọ́gbára lé nìyẹn o mo fẹ́ travel ẹ bá ń so tíra sọmọ́sálẹ̀ mọ́tò mi ẹ sọ léyìí sínú dra àbí bẹ́ẹ̀ kọ́ mo fẹ́ máa ta ẹ̀sọ́ tẹ́lá síbi tá a máa kówó sí àbí bẹ́ẹ̀ kọ́ mo fẹ́ rí ṣe ọ̀yá ẹ̀yìn máa fi kíní ìpara láàárọ̀ yìí máa fi eléyìí wẹ̀ eléyìí ti rò tí mo lé sójú ẹni tí bá ti sẹ́jú mọ́ papọ̀ kọ́ máa fẹ́ràn mi oríṣiríṣi wọ́n ń ṣe fún yín gbòòrò sórí ń tó o ṣe òun lọ́gbára lé kì í sọlọ́hún ní tó o ṣe yẹn lọ́gbára lé kì í sọlọ́hún ìwà gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́hún yìí fún àṣàṣe lọ́pọ̀ tó ní ti kọ́ wọlé sí ọlá rẹ̀ èmi ti experience rí o year two thousand mo travel wọlé láti lọ Saudi Arabia àwọn àkànlẹ̀ Yorùbá wọn déjọ́ kẹlẹ̀ jẹ́ ń pè wọn lódùdúà tẹ́ wọn sóògùn báyìí kí ni ẹ lọ́gba nígbà yẹn ìgbà yẹn ni wọ́n máa ń sọ pé àwọn láyẹta àwọn ní bọ́ǹbù àwọn máa àwọn ọ̀rọ̀ tó ń làákàyè tí mo gbọ́n lè yọ ọmọ tí wọ́n ń ṣe ìjọ yẹn ẹ̀ẹ̀mejì ní kíní yẹn the last one ni mo fẹ́ sọ yìí ìjọ yẹn wọ́n ń ṣe mítìnì ní ìṣẹ̀lẹ̀ lọ́fíìtà hall òun là kọ́kọ́ ń tọ́ the last one the last one mo fẹ́ sọ yìí ẹ̀jẹ̀ ń gé látà kọ́kọ́ ẹ̀ àwọn bá polisi ti ń bẹ ní car wash níwájú pipeline àwọn lòdù àwọn gbòdògbòdò wọn ń kọjá lọ jẹ́jẹ́ ara wọn àwọn tí wọ́n ń gbára ní OPC yìí kíní oògùn wọn tí wọ́n ń ṣe wá jọ wọ́n ní ojú ó dọ̀bú wọn mú àwọn OPC láti sọ fún àwọn bá polisi pé tẹ bá tó bẹ́ẹ̀ má bọ̀ òní dáa fún yín wọ́n bá polisi wọn wò pé kí làwọn ṣe kí ni ń sọ àwọn eléyìí ah, wọ́n sábẹ̀rẹ̀ sí táwọn síra wọn wọ́n pé ìbọn ìbọn yìí ò lè dáhùn ẹsẹ̀ kínní kínní ò lè ṣe kínní ò lè ṣe wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ilé àwọn yẹn ní òkú mọ́nú mọ́tò ah, ẹ̀yìn àwọn pé irú àrífín wò lélẹ̀ àwọn gbọ́dọ̀ pàrọ̀ àgbẹ̀ ọmọ ìlú àwọn gbọ́dọ̀ sí wọ́n lè ṣe àwọn yẹn wá bẹ̀rẹ̀ sí wọ́ọ̀nù wọn wọ́n ń wọ́ọ̀nù wọn wọ́n bẹ̀rẹ̀ sí ń lẹ̀ wọn lóko àwọn yẹn wá kó sí mọ́tò wọn wà lọ wọn wá lọ gba permission ó pé àrífẹ́rẹ́ o wọ́n wá give order fún wọn yọ̀dà wí ọ̀dà wọ́n give order ìjọba amúnimógún nígbà wọn give wọn ní order wọ́n wá padà wá sí táwọn ọ̀nù wọ́n wá dúró tata ọ̀nù wọn wá kọ́kọ́ ṣùtì tí a gà sí wọnú ilé gbogbo ẹni tí ń bẹ nínú hall níjọ náà kò rí nàmá mẹ́rin tó bá rí nàmá ibi tó wọ lọ wọn kọ́kọ́ tí a gà sí wọn mọ́nà hall yẹn ojú títa àwọn náà ti láwọn àǹkàndá láwọn fi nujú ibà ń kìyàn ọ̀ká tí a gà sí yẹn o mẹ́jọ wọn gbọ́n o àwa àwa gbogbo ẹ lójú tiwa ni ní àwọn tí a gà sí wọn bẹ̀rẹ̀ tán wọn bẹ̀rẹ̀ sí rọ wọn níbọn wọn pa èèyàn níjọ náà more than sixty èèyàn ni wọ́n pa èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín lọ béèrè ìṣẹ̀lẹ̀ ọlọ́fun kálukú wa sájàde nínú họ́ọ̀lù ọ̀sájàde nínú họ́ọ̀lù wọ́n wá fìbọn tẹ̀lé wọn kí ẹlòmíì wọ́n pásá ẹbẹ́ di yàrá rẹ̀ ẹlòmíì wọ́n pásá ní títì aláboyún kan ń bọ̀ tó bọ́ọ̀lù ní bọ́sítọ̀pù tó fẹ́ kọjá ẹlẹgbẹ̀lẹ́ ọ̀dọ̀ wa wọ́n yìnbọn ìbọn yọ ìbejì bọ́ọ̀lù ẹnu ẹ̀ ní táwọn dúdú àyíkó báwọn èèyàn ti lọ jẹ́jẹ́ gbogbo òkú tí wọ́n pa ń jọ́nà wọ́n kó nǹkan wọn lọ wọ́n ló kú jọba kún ni wọ́n mọ àwọn èèyàn tó yẹ pé kòrókòró báyìí la mọ́ra wa tí ìlú dákọ̀ wọn fún yín kọ́dà àfa ń bẹ́ nu wọn jọ́nà tó náà ń sọ bízì tó kúkú kẹfẹ́ níjọ́ náà àwọn kìíní yọ̀ wọ́n mọ̀ ara wọn aláwọ̀ bízì yìí wọn ò jòkó ń bi mi dá wọn sí páràlú lẹ́ẹ̀ máa ìjọba tí mo fún lágbára rẹ o ètò ọlọ́run ń tọ́ ọ bá rí ọjọ́ ọgbọ́dọ̀ níjọba bí ntọ́ ọba rí ọjẹ́ ọ̀gbọ́dọ̀ oríjọba fín ọ̀rọ̀ kan ní mo sọ fún yín o tíṣẹ̀rí àfọwọ́ mu èyí ẹ̀ríjọba yín o ẹ máa tùjọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa paṣọ tẹ bá fẹ́ẹ́ àti olùlẹ̀ amúlì tọ́lọ̀ wíwèé sáwàdá o olùlẹ̀ amúlì yẹn sáwàdá o àwọn kìíní náà wà lọ múra wọn làwọn fẹ́ẹ́ retaliate fáwọn bá police bí ọ̀sẹ̀ mẹ́ta lẹ́yìn gbà yẹn la ilaha jọ́tẹ̀ wíyọ̀ dáa. mo lọ sí kàmájú ń bọ́lẹ̀ nínú mọ́tò ní tí tí ń gbóngbà náà ń bọ́lẹ̀ mo ti níkà mo ti but mi drive driver mi ò gbé mi lọ tí mọ́tò wà ń bá náà ní wọ́n ń bọ́lẹ̀ báyìí tí ń lọ ní tó wọlé kò lọ ní ń gbọ́ kàkàkàkà ó gbogbogbò ìbọn àwọn ilé lọ sara wọn àwọn ti jẹgun àwọn ti kọ̀tún àwọn ti jẹ dòdò wọ́n wá sara wọn pé àwọn fẹ́ retaliate lọ́dọ̀ nba police wọ́n wá nba police wá ń bọ̀ láti car wash àwọn náà wá lóòdù mọ́tò látọ̀nà jẹgun wọ́n wá àtàkì àwọn nígbà tí àwọn yẹn bọ́lẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí fáyà gbogbo ẹ̀ sẹ́ àmọ́ pé àwọn táwọn náà múra wá wọ́n ti palẹ̀ mọ́ pé wọ́n fàyà wọn mọ́ abẹ́kọ́ kí ni ọ̀ràn èmi wà bẹ́ẹ̀ sọ fún mi ní tí wọ́n pa níjọ́ náà ó lé lọ́gọ́rùn kan wọ́n wá pa wọ́n sí roundabout tó ṣe ní jagbajagba ní wọ́n bẹnu wọn tí bọ́n bá ní tán tọ́họ́ èyí tí bọ́n bájá lápá tọ́họ́ gbogbo ọ̀nà àwọn síríìtì kan bá bìláyìn mẹ́tẹ́ bá ti dé junction jẹ́ ti wọkọ̀ ṣẹ́ ìyàrá pàjáwò tẹ́ bá yíyà wọlé báyìí Yusuf street Yusuf Sirri ìjọba yẹ̀wò báyìí ibẹ̀ ni wọ́n lọ lọ gbogbo wọn lé àkókò wọn bọ́ sí n bá polisi tó palẹ̀ mọ́ wọn lọ́wọ́ níjọba lónìí wọn n bá wa lẹ̀ wa dájú gbogbo àwa tá a ní táwa ti mọ̀ bá a lókun tá a họ́ jẹ́jẹ́ ara wa tá a lọ kọ́ sábẹ́bẹ́ di ara wa tá a ti mọ̀ bọ́lọ̀ ní ọ̀sán àtàwa jáde àwa rìn káàkiri wọn wá lọ bá wọn tí wọ́n so ó dè mẹ́di pé ha sọmọ ẹgbẹ́ ní onírúurú ẹgbẹ́ lòun kí ni yóò ṣiṣẹ́ nínú àpò ṣiṣẹ́ wàláhì wà mo fi wọn tó ní kábàbúra mo fi wọn tó ní kábàbúra fún yín mo fi wọn tó mo kọ̀nfà àti mẹ́ta mẹ́rin náà pé kíní yóò ṣiṣẹ́ mẹ́ni sẹ́mi àkídà ń bẹ́lẹ̀ mi tiwa àwọn ètò ìmọ̀ pé ní tó bá ti gbẹ́ra lé nǹkan ọlọ́wọ́ dáadáa ọlọ́run padà lẹ́yìn ẹ̀ kíní yẹn ọ̀ràn lọ́wọ́ mọ́ ó ń de ń bẹ lápá ń bẹ nídìí wọ́n wá ń béèrè omi àwọn yẹn ní ẹ má fún lómi tẹ́ bá fún lómi yóò kú àtún lè fún wọn lómi àtún lè gbé wọn lọ síbítù wọn ráre kú ni wọn àwọn kó táwọn lọ kéésì wọn bá bìlà nǹkan tó wá kó wọn para wọn tí bọ́n bá ní o. kéèyàn wá gbára ló ń de ṣé ẹgbẹ́ ni wọn gbádùn àwọn ọjà àwọn ìdáhùn tá à ń sọ fún yìí kì í ṣe pé wọ́n pè tàbá wa ó sojú di akọ̀rọ̀kọ̀rọ̀ ni àwa ti róńdè tọ́tẹ́ arígbàdì tọ́tẹ́ arífúnpá tọ́tẹ́ ya ní à ń sọ fún wa pé wá sóògùn wọn náà wá rò pé nǹkan gidi ń bọ́ sọ àwọn ẹnìkan tó lọ́lẹ̀ Yorùbá ní ológun lẹ Yorùbá yà ìbádàlá ọ̀fẹ́ kóògùn ó mú ọ mọ́sọ̀gùn mo tún tún sọ ìdí sọ ti pẹ́ ẹni tí ọ̀fọ́gùn ó mú kọ́mọ̀ sí kí ni bájẹ́ bá ń ṣe oògùn kó ìgbà rẹ̀ là mi bá ń sàṣe oògùn kọ́kàn àwọn tó kàn làwọn ń kà fún ọ yìí ó di mélòó tá a kà nísìnyí ó di mẹ́wàá Allahumma ẹ̀kẹ́ wá ní kẹ́ gbára lọ́lọ́run ẹ̀ má gbára lóògùn má gbára lé gbẹ́rẹ́ má gbára lé para má gbára lókìgbẹ́ má gbára lé ìyọnu ayé gbára lé ọta lọ́gbára lé Allahumma izzal islam wal muslimin. وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصرنا نحن عبادك الموحدين آمين يا رب العالمين الحمد لله جل جلاله وأشهد أن لا إله إلا الله عظم سلطانه وأشهد أن محمدا عبده ورسوله ربنا صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وعلى سائر من تبع سنته وسلك مسلكه إلى أربع الجماعة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 وجعل محبته ورضاه والإنابة إليه في محل خواطر نفسه أو tẹ́ ẹ bá fẹ́ kọ́wọ́ tẹ̀ kí wọ́n sàṣẹ ọ kásàṣẹ ọgbọ ọmú nǹkan kọ̀ọ̀kan látó ń ṣe sórí gbogbo ntọ́ bá máa ṣe jẹ́ ọmọ jẹ́ torí ọlọ́run mo jẹ́ kárí mi ọ wọnú iṣẹ́ rẹ̀ ìyẹn kírun torí kárí ni ó fẹ́ yan náfìlà rákà méjì mẹ́rin ó wá wò pé àwọn èèyàn máa wà ń bì tí wọ́n máa wò bí mo ti kírun ó wá farabalẹ̀ ọba mi ò ní gbàrún yẹn o tọ́rọ farabalẹ̀ torí àwọn èèyàn ni o ó farabalẹ̀ kírun ń torí ta ni ó bá fẹ́ náwó náà náà nítorí ọlọ́run má wò pé sẹ́mi ah, ni kí wọ́n sọ pé mo fi yé báyìí lẹ̀ sẹ́mi ń tó nínú sẹ́mi bọ́lọ̀ mo fẹ́ ṣe fún wọ́n gbọ́dọ̀ sówó ìkọ́pọ̀ kan lè mọ̀ kí mi náà ah, adásítọ́ lọ́hùn kọjá tọ́lọ́ mọ́ bẹ́ẹ̀ kọ́dà bí yóò wá sí yóò torí ọlọ́run sí ẹni tí bá torí ọlọ́run ọba ṣe nǹkan ọlọ́run bú tí a sàṣẹ òní mu àmọ́ tó o bá ń torí èèyàn ṣe nǹkan níjọ́ tó o bá nídìí pé o nídìí torí ọlọ́run ọlọ́run kò ní dọ́ kò mọ́kànlá ìjọ ọmọ jẹ́lẹ̀ kejìlá tẹ́lẹ̀ ní tọ́mọ aráyé bá lélẹ́lẹ́ tí wọ́n bá bá tí wọ́n bá wá fẹ́ kọ́wọ́ tẹ̀ ẹ́ wọ́n á máa lo àwọn irinṣẹ́ kan tí ó jọwọ́ tẹ̀ tí wọ́n bá sàṣeyọ sàṣeyọ sàṣeyọ bá sàṣeyọ bá mú o tó lójú bá ranjú ranjú ranjú tipa ọ̀ka o tó ń tẹ̀ra sátẹ̀ra sátẹ̀ra tí ó ràn o ọwọ́ á lọ́nà kan tí wọ́n máa ń gbégbá tí wọ́n bá fi lè rọ́nà yẹn lọ ọwọ́ tẹ̀ o ọ̀nà wo ni wọ́n dẹ̀ ẹ̀ṣẹ̀ sí ọ ẹ̀ṣẹ̀ wọ́n dẹ̀ sí ọ àwọn nǹkan tó jẹ́ ntí èso ọ̀ràn yàn tó o ti máa ṣe tẹ́ẹ̀tẹ́lẹ̀ àwọn sunan wà nàwáfìlì tó o ti máa ṣe tẹ́ẹ̀tẹ́lẹ̀ wọ́n ó gbé fún ọmọbi kọ́ ọmọ ṣe máa tẹ́ẹ̀tẹ́lẹ̀ ọmọ yẹn nẹ́fìlà alákà méjì kó tó káyìlà bọ́ tó yẹn nẹ́fìlà wọ́n máa sọ fún ọ pé ṣe bí lè fi yún lẹ́ẹ̀ wọ́n ń gbàgbára lọ́wọ́ rẹ̀ bọ̀dé dídí ẹnu sebo ti gbàwé Ramadan ewo ń sí tàṣà wálì nígbà tí èso ọ̀ràn yàn ó sì ti gba tẹ̀tẹ̀lé wọ́n ń wìdú agbára rẹ̀ dídí ẹnu kí n wàhálà istik fanu tojúmọ́ nígbà tó ọ̀pọ̀ ọmọ ọlọ́run wọ́n ń wìdú agbára rẹ̀ tẹ̀tẹ̀lé nu gbogbo tó fi súnmọ́ lọ́run ibi wọn ò ti gbé fún ọ ni pé wọ́n máa wìdú rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí wọn bá ti lé dínà wá fìdí gbà lọ́wọ́ rẹ̀ yóò di pé wọ́n máa gba àwọn ọ̀ràn yẹn ìwọ tó yẹ pé wọ́n máa ń pèrò bọ́ ọdún tẹ́lẹ̀ yóò di pé àníkísà tẹ̀ bálákà kan mọ́ ọwọ mọ́ ọwọ́ tẹ nínú ọ̀nà kan nù nínú ọ̀nà tí wọ́n tún fi ọwọ́ tí máa ń gbà bọ́ọ̀lù wọ́n fẹ́ tẹ̀ wọ́n ẹ̀sẹ̀ sí ìgbà wọn àwọn báńkì ọmọ ọ pé wá yáwó èlé àwọn báńkì wọn ò ní wá yáwó èlé á yà yín á reduce interest ti yín tá à ń bá ń gba five percent á gba one point five lọ́wọ́ tó yín kọ́dà kí wọ́n gba point zero lọ́wọ́ rẹ̀ ó jí àwọn ìjọ lọ. ìbádàlá wọ́n bẹ̀rẹ̀ sí dẹ ẹ̀ṣẹ̀ sí ọ ẹ̀ṣẹ̀ owó wọ́n dẹ̀ sí ọ ẹ̀ṣẹ̀ obìnrin wọ́n dẹ̀ sí ọ ẹ̀ṣẹ̀ ìgbéraga wọ́n dẹ̀ sí ọ ẹsẹ̀ kọ́ ọ si sìwà wù wọ́n dẹ̀ sí ọ ẹsẹ̀ kọ́ ọ máa fẹ́ ìyàwó rẹ lẹ́tọ́ ẹ̀ kó o sì máa lágídí pẹ̀lú ẹ̀ wọ́n dẹ̀ sí ọ ẹsẹ̀ kọ́ ọ máa ṣètò lórí ọmọ wọ́n dẹ̀ sí ọ ẹsẹ̀ kọ́ ọ máa jàmbá àwọn èèyàn wọ́n dẹ̀ sí ọ ló fi jásí pé múmi níjọ wá fẹ́ kọ́wọ́ tẹ̀ wọn nínú oògùn tí ọ máa lò láyé ni pé wọ́n dẹ èyí tí wọ́n dẹ sí ọ tó ń kó sí olè mọ́mọ́ àmọ́ ò ní fi stick fáárù kan torí pé tọ́ba ti ń ṣe stick fáárù yóò máa ba anabiwa Muhammad kò síjọ́ tó jí sáyé tí ò ní ṣe stíkì fáró ọgọ́rùn-ún kan kí ni bí ń ṣe tọ́lọ́ ní sọ fún pé lèyẹ kí lọ́wọ́ láka máa takọ́ dáná bẹ̀m̀bẹ̀ ń bí ká wà máa ta àkàrà wáyù tí mẹ̀ ní ẹ̀mẹ́tẹ̀wú alẹ́ yìí ká wáyà àdíyàká wọ́n ti ẹ̀sẹ̀ èyí tí ó wọ́n ti ọtọ́mátìkì kọ́nà bọ́sẹ̀ wọ́n ti sẹ̀ síbẹ̀ wọn náà gbọ́dọ̀ máa fi sí ìfàmù sí kínní tọ́lá àwọn ẹ̀ṣẹ̀ ń bẹ tọ́ dátò ní fúra mọ́ ẹ̀ṣẹ̀ ní sì máa yọyàn kó nu àbò ọlọ́run ìsìnkú ní gbogbo oníjọ wọn lẹ́nu rẹ̀ ìyá kò ní méjìlá báwọn nípa lè kútúbà mi èyí tí yọ máa jẹ èyí tí yọ máa jẹ ẹ̀kẹtàlá ládùn sí orí ẹ̀ òun wá ní tajiridu tawhid ẹ̀ wàtàrà kọlìbẹ̀rẹ̀ fẹ́kẹ̀rẹ̀ fil asbab bil sórí tàwíìdì rẹ ìmọ̀lọ́nà lọ́kàn rẹ wà jọ dúó ìmọ̀lọ́nà lọ́kàn rẹ ó dúó sọ́ra mi wò tó wọlé wá bọ̀ òun àti yìí tó ń rò polisi ṣe kọ́ wọlé òun ọ gbà pé nǹkan kan ò lè sí ọ ẹnìkan kan ò lè sàsí ọ ipa ẹnìkan ò lè kọ́ ọ gbọ́dọ̀ mọ̀ bá lọ́wọ́ sí i tọ́ba ní bẹ́ẹ̀ bí nǹkan bá ń ṣe òun ní wa sọ́dọ̀ èèyàn ọ̀dọ̀ ta lọ́wọ́ sí ẹ jẹ́ ń sọ fún yín o gbogbo òògùn kì í jẹ́ o gbogbo àṣàṣe kí n dáhùn bọ́lọ́wọ́n ọba mi ọba fi ọ̀dà sí kò ní jẹ́ bọ́lọ́wọ́n ọba fi ọ̀dà sí kò ní jẹ́ kí ni ọba tó fi ọ̀dà sí òun ló ṣe ọ́ bí ọba fẹ́ dán ọ wò ni kò ní ṣe kí ni kò ní fi ọ̀dà sí má wàá pariwo ẹ̀dá tọ́lọ́run lò ní sábàbí ọba tó ṣe nǹkan tó fi ọ̀dà sí lọ́ọ́ pariwo ẹ bá bẹ alágbájá ò sínú ọ̀rọ̀ àwọn ni alágbájá ní ń ṣe mí ẹ bá ń bẹ mùsùlùmí kọ̀ mọ́ mùsùlùmí lè sọ bẹ́ẹ̀ láyéláyé ẹn wọn lòun lọ sàsí mi ibi tó bá fi háyà bá mi bẹ́ kó tu mùsùlùmí lè sọ wíyẹ kí ló kàn pẹ̀lẹ́ nìkan sàsí ọ ọba tó fi ọ̀dà sàsí òun tó fi jẹ ọba òun lọ́sẹ̀ kíni kọ́ ọ máa pín agbára láàrin ọlọ́run àtẹ̀yìn ẹbọ ni kọ́ ọ máa pín agbára láàrin ọlọ́run àti ẹbọ ni tàwíìdì rẹ níbi tí ó sì ọ àbí tó ti sí ọ kọjá àbí òjò dúró pọ́lọ̀ ni ló fi pè ní òfin dán lóhùn wọn nǹkan mẹ́ta láti mọ̀ kà yìí àwọn ní nǹkan tí ọjọ́ sọ́gbọ́n lè wẹ̀ káwá ya tí minal aini wal hasad ọ̀nà tí yẹn gba gbogbo ti àsàsí àtàjẹ́ àtòsó àti èmìrì àtàlásàsí Allahumma ayézà islam wal muslimin wa adilla shirka wal mushrikin pàdéjọ́ mẹ́jọ àwọn àkíyèsí lélẹ́yìí àwọn àdúrà wo lèèyàn máa wá sí láwọn àdúrà àwọn àdúrà àwọn àdúrà òun là á mẹ́jọ rẹ̀.